ìròyìn ayọ̀dẹ̀ o. ìròyìn kìíní. <laughs> Mr Chef ni. ẹ ìṣèbẹ̀ Mr Chef aládùn adìyẹ. ìṣèbẹ̀ Mr Chef aládùn adìyẹ tó péye ti wà láwọn lè dáná tó fàdùn yàtọ̀ sí gbogbo oúnjẹ oúnjẹ fún gbogbo ayẹyẹ. Mr Chef aládùn adìyẹ. àwọn ẹbí máa ń gbádùn àsè wọn pẹ̀lú ìṣèbẹ̀ Mr Chef. Hmm. ìtọ́wò tí ò ṣe é kọ̀ sílẹ̀ ṣó dá lójú pé ìsebẹ̀ mr chef aládùn adìyẹ nìyí. <laughs> bẹ́ẹ̀ ni olówó orí mi ìsebẹ̀ mr chef aládùn adìyẹ kúkú ni ẹ̀yẹ méjì kì í já ṣá. <laughs> mami mami mo fẹ́ sí. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí <laughs> ìsebẹ̀ oníhóró mr chef ṣàwárí adùn àbáláyé tiwantiwa.